ويا أمة التوحيد هذا كتابكم vida. هذا ọkọ̀ ààrẹ lọ ní ènìyàn ní láwọn àti wípé òun lè níbàdí ààrẹ lọ ní ènìyàn ní láwọn Àyíwé bó olólùfẹ́ ààrẹ lọ ní ènìyàn ní láwọn àti ọdún tó gbó ààrẹ lọ ní òní báwọn àtẹ̀bọ̀. Àmì àgbẹ̀mà níjẹ̀bùn ààrẹ lọ ní. Èmi òní báwọn àtẹ̀bọ̀. Òkìyà ọkọ̀ ààrẹ lọ ní. Èmi òní báwọn àtẹ̀bọ̀. Àmì ọlẹ́gùn ààrẹ Àrùn bí yọ̀wálẹ̀ jẹ́ ààrẹ ẹ̀kọ́ ní èsì òsì láwọn àjẹ̀rọ̀ ọ̀jẹ̀ àwẹ̀ bí pálábọ̀yọ́. Ó ti dájú pé ààrẹ ẹ̀kọ́ ní nílé ṣe bẹ́ẹ̀ máa ọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونصلي على أقرب المرسلين وعلى آله وأصحابه أجمعين وسلم Adọ́kọ̀ọ́rùn. Adọ́kọ̀ọ́rùn. Adọ́kọ̀ọ́rùn. الحمد لله رب العالمين أبرز جاء في جفان وصلى الله عليه وسلم أبرز جاء وعلى إلى دوام صحابة وكان يرى سجاء نفسه الزادة أواجه لهم قرأ وكان منه jama'a da kuma yawan ko a da kuma yawan الحمد لله رب العالمين أكبر رب العالمين أكبر èyí tó ṣe èyí tá a dúpẹ́ sí yìí fún wa ìkápá rẹ̀ náà tó ń ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo tí ẹ̀sìn kọ̀ọ̀kan náà tó ń béèrè ọlọ́run ti ti fún wa fún àgbẹ̀kọ wa. ọwọ́ ẹ̀rọ ńlá bá wọnú ọ̀gá náà lọ ní ìtàbákì dáadáa. apáwọ̀ ẹ̀rọ wọ nípa ìjẹ́ ìmú. àtúbọ̀ ọwọ́ ẹ̀rọ àtúbọ̀ wọ nípa wẹ́dà kan ìbá kí èsì wẹ́dà wẹ́dà ò ṣe bẹ́ẹ̀ hehehehe a ti ń bẹ lọ́gàngàn ẹ̀rùn bákubáku báyìí àmọ́ ọlọ́run bá ní ṣe ń rọrùn gbígbó ìyá àwẹ̀ ọ̀jẹ́ gbígbó kan tó lọ́kọjá dáadáa àwọn àfi ìdẹ̀kùn béèrè ìdẹ̀kùn lọ́dọ̀ ọlọ́ọ̀bá pé ní òye ẹ̀mí yìí. kó àti báyìí lọ. tí a bá sọ pé ọdún yìí ní ọ̀rẹ́ àwọn àwọn kan ni sábà bí ibi ṣe ń dùn ẹ. ayé ẹ̀wọ̀n ẹ gbogbo àwọn sábà bí yẹ ọlọ́run máa wa má jẹ́. má dà padà sẹ́yìn. Yorùbá wa máa sọ̀rọ̀ tó ní làákà inú lọ́pọ̀lọpọ̀ wa mí mẹ́jọ gbàjọ lọ àmọ́ ìtọ́pọ̀ bẹ̀. Yorùbá ní bárọ̀ bárọ̀ òkú ara òní rọ adìẹ tó pàdé ẹ̀yin ọmọ kéékèèké bẹ́ẹ̀ máa tún mọ òwe Yorùbá ẹ máa béèrè ìtumọ̀ ẹ̀ gbàgbọ́ ìsìn yìí ara òkú béèrè mọ́ ọ. What, what's the meaning of that? Ara òru fún ara díẹ̀. Ẹyẹ díẹ̀ tún lè gbé ní ìbẹ̀rẹ̀ díẹ̀. Máa bẹ́ẹ̀ lọ bàbá àti màmá rẹ̀ fẹ́ kí n túmọ̀ àwọn òwe yẹn wà láyọ̀ ọ̀rọ̀ ni. Tọ́ba fi kún kéwù rẹ̀ tó fi kún èdè ìbò tó ń kọ́ ọwọ́ tí àwọn ẹgbẹ́ rẹ̀ sí àwọn òṣùmọ́ àbàlàbà náà. Má lọ bá ń okùn. Ara òru adìẹ. Àwọn kan náà á dẹ̀, àwọn kan náà kọ́ ara dẹ̀ tí àtẹ́gbẹ̀bí fẹ́jọ wa náà. Amínà Màdìjì ọlá ọlọ́njáwò èèyàn dára sí aná ẹ̀mọ́ gbádùn. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ dára sí aná àwọn èèyàn máa ń dára wa gbádùn. À ń gbàdá àwọn kan sìn wọn ò fi mí. Ní àwọn tí ń bẹ́lẹ́bẹ̀ẹ́ nìkan kan wa wọn ò fi mí. Ẹ̀rọ dáná ọ̀sẹ̀ tí a máa rí ìgbà àdúrà láti ara ẹni náà náà mà pé ìfàdúrà wà. ìlànà mi nìkan wọ́n fàdúrà níbi pé ìṣòro ìdí ń wá ọ̀rẹ́ òní dé ojú o. kí ni à ń sọ jàmá wọn pé kóòtù náà máa ṣe kí ni o. ọmọ tí ó mọ àtàdúrà fún àwọn kan lé nìyí. tẹ́ bá ń sàmì àdúrà náà. Mọ́ sọ fún wa àwọn ẹyẹ ní nǹkan ká máa déyàn ọmọ yìí nǹkan sí. Ìyẹn ti mọ yìí nǹkan tẹ́lẹ̀ àmọ́ ìyẹn tó lè mọ yìí ẹ̀sìn máa torí ìyẹn kọ́ níbẹ̀rẹ̀ àmọ́tọ́rọ̀ wa jó bẹ́ẹ̀ tọ̀ ndókùnrin àti àmà dúpẹ́ ẹni àtùmọ̀bẹ̀ lọ. Bàbá ti àdúrà fáwọn èèyàn yẹn. Kí ọlọ́pàá ti bà á. Màá sì jẹ́ kan tí wọ́n rán mi. Mo ń bọ̀ láti lé ní ìsìn ni mo ń gbọ́ iṣẹ́ yẹn látọ̀ ẹnu ẹni tí látọ̀ ẹnu ẹni tí anẹ́síkọ̀ tó náà tẹ́ni náà sì jẹ́ ni àjọ ń jíṣẹ́ yìí màá jíṣẹ́ yẹn mo lè rò pé iṣẹ́ yẹn wọ́n náà yìí owó ní báwa o àwọn olùsẹ́yìn kéèyàn á ti ní jẹ́ kí àwọn èèyàn sì dáhùn sí sọ̀pọ́ọ̀tì orí ní kó wà bàbá wa ti bọ́lá iwájú láìpẹ́ àwọn bá wà lọ́dọ̀ wá sí à wọ́n sọ ikí mọ̀ká wọ́n ní wọ́n sọ ikí mọ̀ká. ikí mọ̀ rẹ àwọn pọ̀ wọ́n pọ̀ àmọ́ wọ́n pọ̀ débi kan èmi tún wá tó gbọ́ yé síwájú sí i ṣe àti bàbá ìdìbìmì ni wọ́n wọ́n wájú wọn máa ń gbèdè ìtòlì ọlọ́run mọ́tàrà mọ́tàrà wọn mọ̀ ìgbé kò sí lọ́rọ̀ òyìnbí dání lọ́la ọlọ́dẹ fi ọ̀rọ̀ fi sọ dábàbà ọ̀dá mi wáyé lọ́la wọ́n á padà lò ó sójú ọ̀dọ̀ lọ́n kan fẹ́ẹ́ pé tí wọ́n fẹ́ẹ́ fi bá iye ọlọ́run jẹ́ olùgbàgbé. ikimati afọ ni pé ọlọ́run wá kí àwa káwùjọ àwa mùsùlùmí kárí tí olóore ṣe kárílá dágbà yá àtẹ́nìkan jókòó náà wa yóò wà rẹ̀ sí àtọmọ wa fi àmùbàdàdà àmọ̀lọ́ wa fi àmùbàdàdà pé kájọba àrùn àgbàdàdà lọ́nà ìjà òjòkó àwọn ọkọ̀ débẹ̀ ń bá inú wa gbé láti bẹ̀yẹn tó kéé ọlọ́wọ̀ yé káwọn èèyàn máa tara mi balada láì jẹ́pọ̀ dánidókòó. Gbogbo agbọ́bẹ̀ ẹ̀yẹ. Ìjọba wọ́n mẹ̀rẹ̀ yóò lè jẹ́ ni bí a ṣe ń tara aláìsàn gbalada aláìsàn náà ti kéde ó náà gbalada àmọ́ náà yẹ ẹ̀kọ́ owó èlé ní èlé ní èmi ń sọ gbogbo ọ̀nà owó báwọn. ṣùgbọ́n àtàrà ìgbalada. àwọn ṣíṣe olóore ẹyọ kan bẹ́ẹ̀ ju àìmọye ṣé olóore ìgbà mí lọ àti ìbáraẹni olóore sínú ọ̀gá náà á ọ̀wà àdúgbò kódà à ń sọ fọ́nà lọ́dún ìgbé àwa èèyàn ẹgbẹ́ ti dára mọ́ àwa èèyàn kan fọ́nà òbí arọ́ náà tún lọ òkè lọ́hùn lọ sí ọ̀rọ̀ jíjẹ náà sì ní dúó lé ọlọ́run níbẹ̀ tí a wà ní ọmọra táàrẹ̀ tí wọ́n ti wùtẹ̀ fírì ránṣẹ́ abẹ́rẹ́ tó lè ṣe tẹ̀síwé ayé ti tún ga o àwọn ẹ̀nà láti dàbí ìyẹn dáa ẹwà tó kìí kàtú bẹ̀rẹ̀ dàgbàrà ìkàtú bí dàgbàrà ìkàtú ìbẹ̀rẹ̀ dàgbàrà ẹ máa bọ̀ yé dédé ní ayọ̀bí ẹ̀wọ̀ kan ní rọ̀wọ́rọ̀wọ́ yìí ní ọdún gbọ́dọ̀ yẹ ọkọ ní Amẹ́ríkà ìyàwó bẹ Amẹ́ríkà àwọn àti ìyàwó lé àjẹjọ́ ṣe àjọ ṣe wọ́n ń lu àwọn náà wọn. Ìyàwó yóò sọ mi. Ẹ̀ẹ́ kẹ́lá ti yàwó rẹ̀. Ọlọ́jọ́ máa lára rẹ̀ kà ọ́. Bàbá wọn tó fi fún wọn, àdọ́jà wọn ọlọ́mọkà ń tẹ̀. Kódà ọlọ́run. Tí ìbá tí ìbá ń wú ọmọ lórí lọ́lẹ́sìn, ọmọ lọ́lẹ́sìn. Kọ́nà fún àdìsá àdìsá. Bí àdìsá jẹ́ mi yẹn kọ́lọ̀ ọ̀hún ti rọrùn èyí ká bẹ̀rẹ̀ sí tú ọ̀rọ̀ lọ́dọ̀ náà ẹ̀ka àyà ni. Súrátù dáwà náà ni Súrátù Tọ́ba. Àyà fifty one lábẹ́ kàdé ní fifty one. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم الذين يؤمنون النبي ويقولون هو أذن قل أذن خير لهم يؤمن بالله ويؤمن بالمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤمنون رسول الله لهم عذاب عليم ومنهم الذين يؤمنون النبي ويقولون هو المؤمن قل خير لكم مؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤمنون رسول الذين آمنوا منكم والذين يؤذون الرسول الله لهم عذاب ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورهبة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. ọ̀rọ̀ tó rẹ̀ yẹ́ o àkọlé tí ń bẹ fún àyà ìní. Ìdáhùn ìmùnàfìkì na Nàìjíríà sọ̀rọ̀ máa wà ní ìwọ̀sánlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ìhò alhamdulillah. Ìjẹ́ ìgbẹ́ Téèyàn bá tó ní jẹ́ bá ní iṣẹ́ tó yíyanjú ọ̀yà ojú rẹ̀ kéèyàn kú lè máa yẹ lórí jẹ́ ìyò bàbá fẹ́ dára lọ wọ́n àmì tí abáníkáyọ̀ nìkàkú bẹ́ o nǹkan báyìí báyìí lọ́rẹ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn tún wájú wọn tún wá yí padà pé kódà ẹ fi tẹ̀gẹ̀ mọ́ ọ̀rọ̀ ni abájẹ́ láti ìmọ̀ tí ń pè alhamdulillah mo ní ìrù àbàlá ọgbọ́ kí ó yẹ ọpẹ́ tí wọ́n mo ní ọpẹ́ pé alhamdulillah ìdé tó ń fi bó ṣe yí náà títẹ́ tọ́rọ̀ mi ká kẹrẹ̀ tẹ́ ń dábàá pé <laughs> gálọ́pù kan bẹ́ẹ̀ èèyàn oúnjẹ ọjà àkókò rí lábala kéwú lábala bẹ́ẹ̀ àwọn àpàdúrà fún àwọn àfọ àwọn afọlùbánikẹ́ wọn bàbá àgbà sí ìka ọlọ́ba tẹ̀ bàbá àgbà tó má bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí ìlú ìbànújẹ́ wọn àti gbogbo àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí wa ìbànújẹ́ wọn ètò ti lọ́wọ́ bánikẹ́ wọn lórí wa ìbànújẹ́ wọn ni ìzáàrò mọ̀nàmì kìínà wọn á ní nàbíyà hmm. nàbíyà nàbí yàgbé àbá wọlé ìdí òbíà. Ìjẹ́ àwọn ará mímọ̀ náà tí a rò pé ẹlòmí ò lè máma tí wọ́n á rò pé ìjánu ẹ̀sìn ọwọ́ àwọn lọ́wọ́ àkáàmọ́ abẹ̀rẹ̀ ìjẹ́ lókun. Tí bá ti bọ́lá fún ìdáná ń gbòòrò lọ́dọ́ bá ti bọ́lá rẹ̀ bá tóbi bí ọ̀rọ̀ bá ọ̀rọ̀ bá bá tẹ̀sẹ̀ jẹ́ ọ̀hún. Àmọ́ ọlọ́run bá tẹ̀sẹ̀ àbúrò lọ́wọ́ ìtàn náà. Nǹkan ọlọ́run ni ẹ wá fún ìtakọ̀ ọlọ́run ọlọ́wọ́ àgbà lọ́nà tí ó bà lágbára gbogbo ní gbogbo èèyàn bá jẹ́ ẹgbẹ̀ lọ́nà ẹgbẹ̀ lọ́nà ẹgbẹ̀rún tí ní ẹ̀dá kan lọ gbogbo wọn bọ́gá kì í pé àmì ti bẹ̀rù wà nígbà tó yóò di ẹjú ìjọ ẹ̀rù ti parí nìyẹn ọlọ́mọ àpàtì bẹ́ẹ̀ ọba ọba yìí ọ̀fẹ́ ọ̀fẹ́ kéèyàn máa ń lo orí ògbó òkè. ọ̀kadà akọni mẹ́fà nígbàdà yìí onílàkàlẹ̀ èso ìrìn àǹfà mọ́ lẹ́tà ìyá. Ìgbà wo ni ìgbà wo ni àtàrà náwà ìyẹ̀wò? Fàáńtà làjá gbogbo wà sí nínú ní ká ìlọ. Fàáńtà làjá gbogbo wà sí nínú ní ká ìlọ. Ó ní lákàrẹ̀ ìsù. Lákàrẹ̀ ìsù, ìní àgbà, ìmọ̀ láta àtàwà iye oúnjẹ òfẹ́. Ìmọ̀ láta àtàwà iye oúnjẹ ìwọ ló ní gíga ìwọ ló gáyẹ ébò láàkà àtà ní àtàbò láàkà tí ọ̀gá rẹ bá ti ga ìwọ náà ló gáyẹ tọ́gà rẹ bá ti ga ìwọ náà ló gáyẹ òkòrò ẹ̀dá ni àwọn tí ń bẹ lára ẹ̀ ọ̀fẹ́ ga tí wọ́n máa bí à ìwọ náà ló yẹ́ ebó olè máa ń gbàrò ní kíkà látara rẹ̀ bẹ́yẹn bá ní àbúrò tó ní gọ́ọ̀nà ẹ̀dàkùnrin ẹ̀gbọ́ta rọ́bì bẹ́yẹn bá lẹ́gbà tó ní gómìnà àbúrò àwọn òkúntọ̀ Àdínlẹ́ta عالم فإنك فيكم وجدهم سائل Àwọn ará múdà kejì ọ̀rọ̀ láti gbọ́yé. Wà ní ìyàwó tí ọ̀gá rẹ̀ bẹ́ ilẹ̀ bẹ̀rẹ̀, máa ń tàlà dáàbò bùn àti, máa ń tàlà dáàbò bùn àti, agbá ní ó lọ àbùkù ni wọ́n agbami odò àpòpò ńlọwà tọ́gá ẹ̀bá iye ẹ̀fẹ́rẹ́ ẹwà wọ́n ti sọ̀rọ̀ wọn nígbàtọ́lọ́ nígbàtí wọ́n sọ pé wọn ò lo ìmọ̀ àwọn síbi tó yẹ ká lò ó sí ọlọ fi dẹ̀dẹ̀rẹ̀ dẹ̀wẹ́ ìsọ̀ká wọn. wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti wá wọ́n ti inú wọ́n ti gbé kalẹ̀ wọ́n ti wọlé wọ́n ti ẹ̀sọ́ pé èèyàn lè máa ń rà sáà kọ́mọ̀ máa tàbí. àdàbí ni àdàbí ni òpònú lẹni ọ̀sọ̀ bẹ́ẹ̀ ẹni ọ̀sọ̀ ọ̀rọ̀ ụgbọ. ògbọ́n ọfẹ́ ti ṣe yìí fẹ́ ni tọ́torí ẹ̀ sọ́nà àbùkùnrin tó kó wa wọ́n ti wá jẹ́ tẹ́jẹ́ dára tí mú ẹ̀yí

Bẹ̀rẹ̀ jíjẹ́. Àádẹ́nu ẹni ó dùn sẹ́ni ìyẹn bá ń ga ní ọ̀dùn ọmọ pé wọ́n náà lọ́lọ́ nítorí ẹ̀bùn. Nígbà tá a fà wá ń pe kéwú báyìí. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹyọ tẹ̀gàn kó, wọ́n ní kò tí ì sí ẹ̀dọ́fìtẹ̀gàn kó, tòun ti fẹ́ ẹ̀dọ́fìtẹ̀gàn kó náà alihamdulilayi tó ni. ní jẹta bá a bá pè ó pè nìkan ní nìkan jẹta ó pè fún mi. ọ̀rọ̀ ló ló ló ń tòun jọ́nà mo fẹ́ sọ̀rọ̀ tí mo sọ yìí náà jọ́nà ní jẹta yẹn. tí a tún wọ̀ wọ́ tẹ́tẹ̀ ẹ̀kọ́ kéèyàn lè fi lè jẹ́ ti ẹ̀wọ́ yẹn kì í tẹ̀ ẹ̀kọ́ tó sí ẹ̀kọ́ sára nìkan bá àìkọ́ sára nìkan ọ̀ èyí ọ̀rùn tó dọ́kọ̀ yàrá.

Jọmọdé náà jẹ́ àbá tí wọ́n lè máa fi lọ gbàgbà. Ọmọkan ti ta púpọ̀ bí agbábọ́kọ́ àti àdáni àdàbí. Ha! Mo ní bàbá bàbá jẹ́ ti jèrè. Wọ́n tètè lọ́dún yìí ní Sàráwì àdàbí lọ́dún yìí wẹ́ kí àwọn àgbà fún àbá ti ìta ìta. Ẹni àwọn àyíká máa gbọ́ wájú láti ẹ̀mọ́ gbọ́ fẹ́ mọ́ òun àwọn àwọn àgbàlagbà ọ̀làńláńlá yìí ọmọ ìwà ń kó sínú kura ha máa ti mọ bá bá bàbá lókè lè dúpẹ́ ha bọ̀ dúpẹ́ láyé àti mo tó sẹ́yìn ọmọ náà iná mi lè lọ ọ̀ọ́ bọ́ sí méjèèjì ọmọ kura ọlọ́wọ́lá sí bàbá lókè ilé nígbà fọlọ́ tán bá gbogbo nǹkan rẹ̀ lọ́dọ̀ gánúgbáyé kọ́lá lọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá wúwà sí ètò jágbà wọn ní ìsìn tí bá ráyè lóko tó wà sí àgbà ọmọ bàbá lókè ilé lè á bá bàbá lókè ilé lè á bá wọn dúpẹ́ lọ. àwọn tó tó jáwọ́ lẹ́yìn náà dàtó ń bọ̀ yìí ẹ̀nà tó fi mọ́tò fi mọ́tò fi ń da tí wọ́n ń dà lọ. Tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn wá mímọ̀, ọ̀tọ̀ ní kéèyàn wá bàrákà mọ̀. Bàbá mi ní bẹ́ẹ̀ bọ́ wọn lọ́mọ tí ó ó tó abẹ́ tí wọ́n ní àlùbáríkà. Ọlọ́wọ́ á ń kọ bí òbí ní èèyàn ń kọ bí òbí. Bàbá mi ní àwọn ilẹ̀ ọlọ́run ní àwọn ará dúdé o. Àkọlé ni pé àwọn amùnáfìkì ń di ànábì lára. Àwọn amùnáfìkì fi nira kan ànábì. Àpé wọ́n fẹ́ wọ́n fẹ́ jẹ́ kí àgbọ́yé àwọn amùnáfìkì dáhùn ọ̀gbẹ́ni báyìí pẹ̀lú wà tí ń bẹ lára rẹ̀ yìí mùnáfìkì. Àti ní mùnáfìkì gan náà gbọ́yé tó náà tó ń gbọ́ yé ayé ìtú àti wọn ọlọ́run ní wà ní ìyàwó. wà mí ni wọ́n lẹ́bí náà yóò gbogbo lẹ́nà rí. ọlọ́run ní lẹ́nu àwọn mọ̀nàfẹ́ gbígbà tí ń bọ̀rọ̀ wọn bọ̀ yẹn tí tó fara ní ànábì tí yẹn máa máa máa fara ní ìyà pẹ̀lú ọ̀rọ̀ ọkú ní omi ilé ìjọ́júmọ́ kò lè dé màmá ká máa rú ẹbí sí ìtò lè mú àwọn ará dọ́ọ̀n dọ́ọ̀n bí ayé dá parí nírú ẹ̀ kò lè dé mọ̀ mọ́. ويقولون هو أذن wọ́n á ń sọ ẹ̀rọ ara wọn ipe ànábìọ́ ó wà ó dọ̀dọ̀ ó wà ó dọ̀dọ̀ kí lágbẹ̀dẹ̀ ó dọ̀ èsì wọ́n lè ti ní àdáyé èsì wọ́n fi ọ̀kan ní orí ara rẹ̀ fún ìsọlọ́kọ ọ̀kan ní orí ara rẹ̀ fún ìsọlọ́kọ wọ́n dárúkọ apá kan ní ara rẹ̀ òun gẹ́gẹ́ ní àti ìgbàgbéró òun náà ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ àmọ́ wọn ò wá sọ pé odidi ànábì làwọn bá wí wọ́n ní ó wà odò wọ́n dé sí mi. Òtún ọkọ̀ yìí rí làkùn yùmínú bí láàrí wà yóò nínú kí lè mú ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم ẹ̀kọ́ fún ara ànábì wa táàmà ronú kan títí a bá ṣe wá títí a bá kàn wá táàbù lè máa fúnra wá sí ìgbèrò táàbù ní ní kájàgbé ní ẹni ẹ̀ka àkàtúndì gún ẹni ọlọ́run bẹ̀rẹ̀ màlẹ́kà ìjà kékeré. ìwọ̀n ẹ̀dá nàìjíríà máa fi àwọn ní náà yọ kúrò kára tiẹ̀ jàmbá sọ sí ọ̀dà sọ́nà ní nà nẹ́bí náà gbùdọ̀ èmi náà rántí èdè àti sọmọ ìyá mi tó bá jù mí lọ àmì mọ́ sọ àmì sọ̀dà wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí sí ẹni máa dáa fún ọkọ rẹ̀ lẹ́yìn má kàrí jọ pé ẹni tó dé wọn ti bá ti ọ pé bóyá ẹni àti ìkọ́lé rẹ ọba àkọ́lé mẹ́wàá kọ́ ìgbà náà wọ́n Tẹ́wà tẹ́wà ti gbà kọ́ wọn lè ta ìlú. Ìbò jẹ dúró gan náà. Yẹ ẹsẹ̀ ẹ́ mo dúró gan olú náyẹ. Orí afọ́ àwọn èèyàn tí wọ́n ní owó lọ́wọ́ tó wọ ọwọ́ ti di jùmọ́ lọ́wọ́. Orí afọ́ àwọn afọ́ wọn bàjẹ́ tẹ́wọ́n ti ń ná ẹ̀. Wọ́n wá gbá gbogbo ìdíwọ́ta fi ṣe ẹ̀ẹ́. tí wọ́n yìí tẹ̀kẹ́wọ́ pé tí ìyá ọmọ nígbà bá mi pé ní orí wọn o. náwó ẹni ọlọ́wọ́ lọ gbà mí ọlọ́run lè gba òtùká arúgbòrò yẹ. ilé ẹni nì one ten thousand náà nì ọlọ́wọ́ àbí ẹgbàá e yàá. owó tó wọ́n kàájọ pẹ̀lú bọ́ ẹ̀rọ ẹlẹ́rù oní ẹ̀rọ náà ìjọba lẹ́lẹ́ fi ṣe ọlọ́run tó fi wọ lẹ́tọ̀ ọkọ ọmọ báyà ẹnu mọ àwọn ọmọ àbọ̀ ẹ̀rù ayé èyí tí náwó sí pẹ̀lú rẹ fọlọ́ fi fi àga òkè rántí rẹ tí bá kàlá náà bí yẹn ti lè sí bí yẹn ti lè sún jàmá ìyẹn lè sùn láti ibi tó wà síbi tó ga jọ wà lọ. tọ̀. wọ́n yà kú lóòrùn náà wà lóòrùn. wọ́n sọ pé sí àtẹ́bí o. Ọlọ́run ní mojúbọ́ tẹ́ wí, wọ́n yọ̀dọ̀ ní àwọn ọlọ́run mojúbọ́. Wá sọ fún àgbé, wọ́n lè sí ni ọ́ sọ pé bẹ́ẹ̀ ni, àmé sí ire ni mísá o èsì rẹ̀ ni mí fún yín o fún yín o ló jẹ́ pé gbogbo gbàjẹ́ bá fi àdéhùn kan ẹni tó fi àníyàn ọlọ́run ṣe nǹkan láyé lọ́rọ̀ máa sọ nǹkan tó ṣe ń do epo sọ̀ padà rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n dé àwọn tí wọ́n dé nígbà táwọn tí wọ́n dé lẹ́yìn dé pẹ̀lú ọ̀nà tí a gbàdé wọ́n á béèrè kankan máa ń jáde ọlọ́run o èyí làwọn àìwé irú èyí làwọn àkùdù náà fi lánàá ọjà wọn àbá lọ́nà bíbíà táàlọ́ ní wọ́n jà wọn àbá ní ọ̀nà bíbíà àmọ́tà òfin fúnà ní lọ́nà àwọn àkùdù náà fi ń yọ kọ̀pẹ́ kò jìnnà làwọn máa kẹ́kọ̀ọ́ ọjà náà padà dé wọn bù wá tí wọ́n ń ju èyí táwọn ti lọ. àwọn agbọ́pẹ́ bídíà ní tàbẹ́rà àti mọ́ kó lè bá àkílẹ̀ àti ẹlòmí aláwọ̀ lẹ́mìí àwọn ọkọ̀ ìgbé àti ah, kìíní ìmọ̀ ẹgbẹ́ káàkiri ìgbà ní ìrọ́pò rẹ̀ tí ò ní jẹ́ olùdíje àláàrí. Ẹ̀fà dáadáa ọlọ́run ọwọ́ ọ̀ráyè fọwáyé lórí ẹ̀. Àwọn adìjú àdìmá àrẹ̀díjú fún tiwa náà tí wọ́n ṣe fún wa. Mọ́lọ́gbà mú ní ẹni tí ń ṣe mọ̀lúkì sí náà tó lágbára wájú

káàkiri wá tó mẹ́ta wà pé ní anifásitì ọlọ́dún èèyàn ò ní kíní kankan àwọn àti bẹ́ẹ̀ bá ń lọ́rùn lára àbá àwa nìyẹn àná ìmọ̀ye mílíọ̀nù ọ̀rọ̀ ara wọ́n lẹ́sìn ní wọ́n lẹ́sìn ní mo ti dì bẹ́ẹ̀ bá ti dé bá ti gbà mẹ́rọ̀ ẹ̀ ẹ̀sìn mọ̀ ẹ̀sìn ni ẹ̀ àwọn àwọn pé kò le ṣe bí wọ́n mọ̀ sí dáadáa lálẹ́ wọ́n ń bímọ nígbà náà wọ́n ń ṣe ìyàwó kọ́mọ nígbà náà nígbà náà nǹkan dáadáa nǹkan ẹ̀dá gbìyànjú bá délé àfa rẹ̀ sí àfa rẹ̀ bá kó mọ tí ò lè ṣe ìyàwó kankan tí ò ti bọ́ tí ò ti fún àwọn náà sáárà òde tí ìlà aláìmọye nílé ọ̀pọ̀ lè máa bá pé wọ́n wá dúró ní ẹ̀dá kò dé kí n dowó mi léde ẹ̀ka ọ̀dá ju èdè wáyé ti dúdú kàfihàn lọ́rùn lọ. àwọn òye kókó wà ní àbáwọn ó kù sọ́wọ́ àníyàn àwọn abẹ́lẹ́ ọjọ́ náà tó kọ́kọ́ àmọ́ ṣe kó jẹ́ ká lè máa lójúde tiwa ṣe níwọ̀n abáta ìlágbára àwa lọ ọ̀dẹ nígbà táwọn àwọn àdéjọ rẹ tí wọ́n á dé lónìí mọ́ á rántí òkè ẹ̀yìn tí wàá sọ̀rọ̀ mọ̀dánà ẹ ti sọ́ di àsìkò ní ẹ̀ máa wá dùn àǹfààní lọ́wọ́ àpò ìdùnnú kọlọmba ni máa fi léla léla ara máa fi bẹ́ẹ̀ náà. Gbogbo jíjẹ́ bàbá jẹ́ mọ̀jẹ̀ kú rẹ̀ láyé. Ìjọba pé iná rẹ̀ la wà yìí, àrẹ́ ẹ̀bọ̀, inú orí ẹ̀yẹn lọ tẹ́tẹ̀ ẹ̀wẹ́ bàbá ẹ̀ o oògùn kápá jẹ́ bí ibi nǹkan mìíràn tẹ́bá rẹ̀ ń dáàbò bá gbò tọrọ kalẹ̀ dandan ẹ̀yẹ ẹyọ etí pásítọ̀ náírà ẹ̀yọ ìgbé wọlọlọwọ yìí pé pásítọ̀ yìí ẹ̀yìn lẹ́ni yóò nígbà tí a kù wà lára ẹ̀ àwọn onímọ̀ kankan mọ́. nígbà ìgbẹ́ nígbà tí màá tọ́jú ọ̀nà ọ̀làjú òsì gbòòrò báyìí ní uk yìí ń jọ nígbà tí wọ́n ti dálẹ̀ nínú ọjọ́ tí ń lọ́gbẹ̀ẹ́ láìsàn lówó gbà náà tí má jìnà òsì tó báyìí tí ẹsẹ̀ máa ń lágbára tí wọ́n bẹ́ẹ̀ wò kọ́ ẹsẹ̀ yẹn ti kọjá ọpọlọ rẹ̀ owó ni wọ́n pèsè bẹ̀rẹ̀ wá àti owó sí kìkìkì owó sí ilé ìgbégbá wà ní tọ́yì lọ owó bẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ dáadáa mọ̀ pé àìsàn yóò dé pọ̀. wọ́n máa ní owó ibi lẹ́gbẹ̀rẹ̀ ọ̀jẹ́ nínú owó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kò ní yóò ọ̀sẹ̀ ìjọba ẹ̀jẹ̀ dáṣe níjọba lọ. nígbà tí owó sílẹ̀ mẹ́ bá àdásílẹ̀ Nàìjíríà ẹni tí ọ̀bùn kọ́wọ̀ jáde lé tọ́lá tó gbara gara owó tí ò ní lọ́wọ́ bẹ̀ tó ti jáde lé nígbà tí gan ọkọ̀ lọ́wọ́ owó bẹ́ owó náà owó àbújára ọyá o àbújára ọyá jẹ́ màá jẹ́ kára àwọn ọyá máa fi bọ̀ Ah ọlọ́run ní gbọ́ fún apẹ́rẹ́ tí ire ní ọmú wa ọpẹ́ tí ire ní ọ ọ̀gbẹ́ bá tó lè tílò tọ́ ni àti tí ire ní ọ yóò nínú bí láàárí Èsí tọ́gbọ́ lọ́mù gbọ́ ni ọ. Wọ́n yóò nínú lílẹ̀ mọ́ méje. Èsí tó ti gbà gbogbo ọmú mẹ̀mí gbọ́ ni ọ ti dìdẹ̀ ẹ̀kọ́ o, torí pé ń tí ó àníyàn àléébù yẹn bí sọ wọ́n ní ẹ̀rọ gbogbo tẹ́ bá wípọ̀ ní máa ń gbọ́ yóò gbọ́ gbogbo tẹ́ bá wípọ̀ ní máa ń gbọ́ ìwádìí tó bóyá ìjẹ́mìn ni pé èsì ànábì gbọ́ra o wọ́n ní gbogbo nǹkan lè kó sínú etí rẹ̀ ní wọ́n gbàgbọ́ bá àwọn ọmọ dáma bẹ́ẹ̀ kúrọ́mù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sán jọ padàrà fún ọkọ̀ dá àpàtì ìmọ̀ya ní gbàgbà ìgbà tí fọ́fọ́ gbọ́dá nìyẹn ọmọ ìdí èèyàn bọ́ bá lè wàhálà ni gbọ́ọ̀rọ̀ fún wa ìdínà ni ilẹ̀ àǹtẹ̀kù na bẹ́ẹ̀nà bẹ́ẹ̀nà bọ́ọ̀rẹ̀ tí wà bá náà náà wọ́n lè gbà wí akwai kuma amma kai wani gani fa ba kowa ẹni wọ́n láti rọ̀ fún wọn lọ́wọ́ tó fi ní gani iye rẹ̀ báyìí báyìí ní ọ̀sẹ̀ rẹ̀ tí ó ti kí wọ́n wá tó ti kí wọ́n ṣe olùsọ̀ tí mo ṣe ní àná ọ̀nà pàtàkì àti àdúgbẹ́ ọlọ́run sàánú wa. àwọn àwọn bèrè yìí pé ká tó kúrò wa o gbogbo ń tọ́ bá tọ́ bá pé ìjẹ́ bá mọ́ bá wọlé kí ni jẹ̀rẹ̀ kọ́ o ọba tó ní wọ́n máa ń tọ́ wá gbé Ìjọ tó wọ́n máa yọ bá ìjọba bẹ̀rẹ̀ sàdé bí àníyàn tó fi gbin ilé anáàlọ́ òṣìṣẹ́ tẹ̀lé ọ̀rọ̀ wọn. Ìyádọ̀ ìyádọ̀ ìyádọ̀ mú gbà àdéhùdé pàdé ìlú yàrá bọ̀. Ìjọba kan náà wó bọ̀. Àmọ́ kó o tó sọ tán bí a ṣe bọ̀ ọkọ̀ tán ló ti dòwe fáwọn. Fáwọn àgbọ̀ bọ̀. ìgbẹ́gbẹ́ ìrọ́ ni ọlọ́run òdodo sí lòdodo òdodo lòdodo ìrọ́lẹ̀ ni ọ́ bàbá sọ̀dodo pẹ̀lú àníyàn kódodo lẹ́mìí wa tó bá já ọ́ òdodo náà ni ní àwọn ẹ̀mọ́ fún àpèjúwe abẹ́ẹ̀tẹ̀ ọmọ kan abẹ́ẹ̀tà àti ẹ̀fọn àdùn ẹ̀tẹ̀ ni a máa ń lẹ̀ fún ọdún bá ń gbélé ẹ̀kọ́ tó fi lé wọn lẹ̀ à jàmá ẹ̀ẹ́dẹ́gbọ́n máa ń jáde ẹ̀lọ́ tí ó gbélé tí ó tẹ̀bá láǹfààní rẹ̀ àìmọ́jọ máa ń lù jàǹfààní ẹ̀jẹ̀ ló gbélé tí ó kò tí wọ́n ti wọ́n gbélé tí ó yẹn àdébà kúmọ̀débà tí bàbá ọmọ méjì gbére yíó ẹ̀ẹ́bẹ̀ lọ́ọ̀ ni kó yẹ ní láàrin ìlàjì bàbá bàbá ọmọ yẹn. àwọn ọlọ́mọ ní tọ́wọ́ ẹ̀bà ọbẹ̀ wo ọbẹ̀ wo ọbẹ̀ wo ọbẹ̀ sọmọ yẹn yí pé ẹ̀mí ní ọ̀la rèé mo fẹ́ kí ọmọ yìí ṣe kí ni kọ́tẹ́rù yìí nínú òwe yorùbá lọ́wọ́ o nínú òwe yorùbá lọ́wọ́ o pé ọmọ tí ó jọba fún ìgbélé fún ìjẹ́wọ́ gbélé pé bí ọ̀sílẹ̀ ẹjẹ́ bàbá arúgbù ìlú bòlí gbélé látọ̀kọ́ wọ́n ti gbélé yẹn ti wọn ẹ ti wọ́n rú gbà ní bẹ́ẹ̀ ìrìn ọjọ́ lé ọmọ agbábẹ̀ ẹ̀yẹ́jẹ́ ọmọ agbábẹ̀ ẹ̀yẹ́jà jẹ̀kọ́ ogun àlejò wọn fẹ́ pé ọlọ́kọ́ ọmọ wálé aláhàbọ̀ kiri wọn ò ní kọ́ lọ yà lé kí wọn tó fẹ́ yà ní ọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ ọkọ̀ kò sí lé yẹn yóò yàtọ̀ ìbá àti pé ń nílé kéwù yẹn kò lè owó ẹ̀ lé àlejò wọn gbélé. ọ̀pọ̀ òbí ni máa ń sọ fún ọmọ tí ń gbélé kéwú yí gbádùn jà ti gbẹ̀lé lọ. Ilé kéwú àgọ́ méjì àárọ̀ ó jẹ́ méjì àárọ̀ kó tó ọsọ ní ọ̀sán ti délẹ̀ ẹ̀ tí ó sáà ń bọ́ sí ibi ilé àwọn ọmọ tí wọ́n ti ẹ̀ jáde bí ẹsẹ̀ pọ̀ tí wọ́n lọ́mà ti dẹ̀dà fún wa. àti ńlọ́mà alẹ́ kéwù alágbàdíkà alágbàdíkà alágbàdíkà ọ̀kẹ́ tó ti wáyé. àmàbí tí wọ́n ti rí ọgbọ́n ọ̀dà sí àdáyẹ̀rẹ́ fún fẹ́ ṣe dáadáa o. olùkọ́ wọn kan bẹ́ẹ̀ ọlọ́run ló lọ́rẹ̀ fún wa ní fún ọ nímọ̀ wọ́n bá débi pé gbogbo ọmọ lẹ́yìn gbogbo ọdún láti jẹun lábẹ́ ilé ewu akọ oúnjẹ tí wọ́n ti jẹun àwọn àwọn bàbá wọn bọ̀ wọ́n lè bá wọn bọ̀ ẹ̀ka jẹun tí ẹ máa lọ wọ́n ti bẹ̀rẹ̀ ní pé nọmọdéámù bẹ̀rẹ̀ ti bá wa jẹun wọ́n owó ara wọn wọ́n lè fi táìsì mọ́tíámù yẹn wọ́n táìsì ẹ̀ wọ́n lè kó wọ́n fi fáànù síbẹ̀ wọ́n fẹ́ fi síbẹ̀ ẹ máa jẹun lábẹ́ fáànù ní ẹ tún jẹun tẹ́ ẹ mo ní sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni màdá àwọn àkọ́kọ́ wọn náà fẹ́ kí wọ́n mà pé àsìkò táwọn darí ilé kéwù àsìkò ìjọba àwọn ti lọ wọ́n lè sọ. àwọn ṣe bẹ́ẹ̀ bá ń gbé lẹ́yìn tó máa ń bẹ́ẹ̀ lẹ́yìn tó ń gbé ọ̀dà àwọ̀ ṣé o ní ìgbà tó yọ lé wọn àwọn kò ti bẹ́ẹ̀ àti ìgbé láéláé. Gbogbo àwọn tí wọ́n gbé lé ìdúró rẹ̀ náà nì náà tàbí gédégédé ni wọ́n yàtọ̀ náà Ọgbọ́n wà ọlọ́wọ́ máa mà yọ́ máa máa mà tọgbọ́n kalẹ̀ sí ọlọ́pọlọ tó pé àwa ni àwọn yá ń lò lọ́sàn-án lè lọ́rọ̀ àti náà kí àwọn àpá ọ̀wọ́lé tí wọ́n sáré sílẹ̀kùn mọ́tò kan sáré sí máa fẹ̀ẹ́ káàbọ̀ tí wọ́n ti bọ́ ẹ̀ lọ́sọ̀ pé ẹ̀ dàgbẹ́gà o tí èso ti lọ́wọ́ tí wọ́n ti lù ìlànà àbáyé yẹn. ẹ̀dínwó ní ojú tẹ̀mọ́ aláǹfààní ẹ̀. ọgbọ́n oríṣiríṣi tọ́lọ́ bá nígbà míì ní ìdájídájí màá máa sọ fún àgbé ọ̀dà ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kí ó lọ ìṣojú yìí sáà ti lọ lé wọn sọ̀rọ̀ ìṣojú wọn ẹ̀ẹ́dẹ̀ bí lọ́mọ tí ó rà ní láàárọ̀ gíláàsì ẹ̀yọ tí ó rẹ̀ ni kéèyàn mọ́mọ́ kí wọ́n máa gbé pé àwọn bàbá bàbá ń náà ní bí a ti ń bọ̀ abẹ́ kó yàtọ̀ mo fẹ́ kéǹdì láì mo fẹ́ kọ ìtàn míì èmi lọ́wọ́ wọn lọ́wọ́ fẹ́ kọ ìtàn míì tí mà bí ìwọ ọmọ gbélé ké òkè gbélé ké òkè gbélé ké òkè. lọ gbé tí ò sí lé wa wá lọ gbé tí àbọ̀ ọ̀fà tẹ̀sí lára lọ́dún wa lọ pé wá kí ọ̀rọ̀ sí ó lórí gbogbo àwọn àgbàlagbà sọ́nà tí ó dárí wọn kó lò pé kò lábẹ́ ṣe léyìí tí wọ́n dẹ̀rẹ̀ pé fẹ́rẹ́ báyìí ẹja ti báyìí ẹja ti báyìí ẹ̀jẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́dẹ̀ lọ àti ọ̀nà tó pẹ̀lára ní o tó lọ náà lábára tó lábára ti tẹ̀jọ́ bí lọ́dọ̀ ní ibi ayé ibi ayé lẹ́kọ̀ọ́ yẹn owó ní níwèé ìlànà láàmú ìdíje olóṣèlú náà ní dédé rẹ náà dédé bọ́ọ̀ṣe nínú ọmọ àmọ́ àti pé eléyìí lọ dà fáwọ̀ wọ́n á mọ̀ lọ bí tí wọ́n ti kọ́ ní kéwì wọ́n mọ̀ lọ bí tí wọ́n ti ní bára wọ́n mọ̀ lọ bí tí wọ́n bára ń bà á ní ọ̀sán yìí ní arábìnrin ká fi ń tómi létí ìtọ́sẹ̀lẹ̀ níbi ìkàtúmù ní dákọ̀ rẹ̀ wípé àwọn ẹni tí ń lọ sún lékejì nítorí pé obìnrin kan ní àdúgbò àwọn ọ̀dọ̀ oko ọ̀dọ̀ ọ̀sẹ̀ yìí kò wà sọ bẹ́ẹ̀. Nyẹ́mà yà mú wọ́n lé ọmọ náà nígbà tó mọ̀ pé pàtó máa jẹ́ ọmọ kékeré tí òun lè sáré ọ̀rẹ́ tó mọ̀ Nígbà tó àbà tí wọ́n ṣe é ìyá rẹ̀ lọ, wọ́n ti yanjú

ó lè ká yóò tẹ̀lé bí ọgọ́rùn-ún àdíjù bẹ́ẹ̀ lọ lórí àti lé ètò ọgbó farama aláti jẹ́ àwọn ẹnubá ẹ̀yẹ lórí orin fún ọ ẹni Ọrịa ní wọ́n ti pé àtúnṣe bá ọkùn ní o. Ẹ̀wà gbogbo ẹ̀tí bá ní ànábì lára wọ́n jẹ pátápátá Àwọn ọ̀dá ń ọjà. Wọ́n lọ́jà máa. ní àwọn ẹni ọlọ́run ara ti já. Àwọn ẹni ọlọ́run kàbínú ọlọ́run. ó lè lọ́wọ́ tí wọ́n wọ́n lọ́jà wọ́n wà lè fọ́ lọ́jà àpàlẹ́ta lóhun àpàlẹ́jọ ń dá lóhun tó ń tó lára ẹ̀sì ẹni ọlọ́run yẹ bí irun pa yẹ láwà níyẹ tòkòtò ìtòlẹ̀ yẹ ìjáàkù yẹ tóorí yẹ ọmọ yìí pé àti ọlọ́run ló yóò lò ó bá ìdùwọ́ náà lọ ọmọ tó yà àti ọlọ́run lò ó ìtumọ̀ ọjà bàbá yóò dá nígbà kó náà yóò mú wa tọ́ba yẹ kó wá wá títọ́ wọn nìyẹn fún wọ tọ́nu náà nà fún náà lọ́dọ̀ ẹ̀dá àbújá bẹ́ẹ̀ ni kálórí bẹ́ẹ̀ ni kódà bàbá ń fún ẹ̀yìn bàbá wa àdàbà ń fún bàbá wa kẹ̀kẹ́ ìgbàlúwà fún wa òjijì bí ṣe àwọn akọ̀gbà bẹ́ẹ̀ ni ẹ̀bá mi ló bá wọn ta wọ́n mọ̀ fún àmàlẹ́kà tó ń tẹ̀lé wọn ta ọba wọn jà tó kẹ́ ń tẹ̀lé àwọn àwọn àjànú ẹni rí ọba ọba lọ ọba lọ ọjà tí wọ́n sọ̀rọ̀ tó gbé kéé bóyá lọ́nà yẹn tí wọ́n tí wọ́n tún àpò ẹni. wọ́n tún àpò ẹ̀wọ́n lọ́jọ́ rẹ̀ tó gbé ẹ̀rì èyí tẹ́lẹ̀ tó ti dá wọn lọ́nà. ní àwọn àgọ́dù yàrá àtàlẹ̀ ní pé máa yóò mọ̀ ń tà kòrò yàrá ayé tí ó ayé òní ṣe ayé òní yọ wọ́n ní ọ̀rọ̀ àti ayé lọ́gbọ́ àti ayé òní ṣe nígbà ọ̀sẹ̀ ni wọ́n dára dá tí ọ̀gá jọ ti ń bọ̀ àjọ àjọ àjọ tí ó lè di ọlọ́run èyí ní kúrò tó jẹ́ ọmọdé ọ̀dọ́ tó rámọ̀ àwọn ẹlẹ́ àìwájú rẹ̀ tó ń bilẹ̀ ìgbébọ́yá ìwọ̀lọ́dà àwọn fẹ́ẹ́ àwọn àwọn ọ̀rọ̀ àwọn apáńdé kò ní máa tèrè mérè kí máa wá ẹ̀dá fi rí ẹ̀dá àtìláyé àtìláyé gbẹ́dẹ́ kàná ẹ̀dá bá àtìláyé láyé láti nàìjíríà kọ́ni dá máa lọ rí ká máa bọ̀ rí ẹ̀rù ìlú kẹ́ wà ní ọ̀rọ̀ náà o ọ̀rọ̀ dá ọ̀rọ̀ ó dùn yìí o ibẹ̀ gbogbo ẹ̀ nípa ẹni ọ mẹ́nu ọba ìyáàkù mẹ́nu ọba ìyáàkù ó dúró dà lókè tẹ̀ ó dúró dà ó dùn wò sọ́nà gidi ní sọ́nà a máa fi mọ̀dẹ́rù ẹni àwọn ọ̀gá máa bẹ láyé lèkọ̀ fún ayé wà sẹ́ni ẹni kẹ́yìn ń wò yẹ wọ́n pèsè ìkẹ́ ní tàtọ́wù nínú kéwù tàtọ́wù yìí pé kẹ́ ìyàbọ̀ tó ọ̀rọ̀ yìí nítorí báyìí àríbáyìí àríbáyìí àríbáyìí tẹ́lẹ̀ yìí ò lè gbádùn ìgbádùn ayé garagara tó wọ̀nyẹ̀ máa ń gbádùn gbàgbá fún ìyà fún ìgbádùn kẹta fẹ́lẹ̀ sí mọ́. Abẹ́ ẹ̀kọ́ sí mọ̀ fẹ́lẹ̀ sí mọ́. Bẹ́ẹ̀ kó jẹ́ ìgbádùn ni. Káwọn gan ní ìgbàdọ̀tọ̀ ìgbádùn ni. Káwọn lọ rẹ ìgbádùn ni. Káwọn tó rẹ ìgbádùn ni. Ṣé wà pẹ́sà náà ti gbàdúrà yẹ? Àti tẹ̀sí tẹ́tẹ́ẹ̀dẹ̀ rí yẹn wọ́n lè ni ilé ìjà bẹ̀rẹ̀ olé ìjà wù mí. Ìjà ó ti bẹ̀rẹ̀. Àwọn tí ó wà ayé ẹ ẹ ìtọ́ ọ̀rọ̀ ìjẹ̀bá ọlọ́ọ̀dẹ̀ apá ọlọ́ọ̀dẹ̀ Ah, ah. tọ́ba parọ́ wọn lẹ́sìn ẹ̀ gbàgbé lọ́dún ni ẹ yọ wà títí títí tí náà lè títí títí náà lè títí ẹ títí bá. Bàbá àgbà àwọn ìgbàgbọ́ máa délé. Láìpẹ́ àwọn náà wọ́n àgbà wá sí à. Dẹ́gbàgbé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run lọ̀rọ̀. Ẹni bá ti ìmọ̀ ó ti mọ̀ nǹkan bá délé ọmọ agbó orí bá délé ẹjá àpapọ̀ orí wọ́n padà ẹjá àpọ̀ òkè nínú àwọn òkè tí mẹ́ padà ọjọ́ òkè nímà òkè nímà ọmọ agbó nínú òkè yẹn tí ìdè bá délé ọmọ agbó orí sọ́pọ̀ òkè gẹ́gẹ́ ni sọ́pọ̀ òkè ààrẹ ni sọ́pọ̀ òkè adú ni sọ́pọ̀ òkè pọ̀pọ̀ ni rárá rárá ọmọ ẹni ojú bàbá délé o ọmọ ẹ̀yà ilé ni wọ́n ọmọ ẹ̀yà ilé ni bàbá àwọn ti máa tọ́lọ́hun tọ́lọ́hun tọ́lọ́hun tọ́lọ́hun tọ́lọ́hun ọmọdà bí òkè tí pẹ́ bàjá bẹ́bá ń ka òkè òkè tí pẹ́ lúbàjá bẹ́bá sí ìkàmọ́ nínú ẹ̀ sí ìkàgbé

àwọn tó ń yẹ òṣòfò sẹ́ni wá òṣò tọ́ra tó bára jẹ́ lókò. Gbogbo lé tí ọ̀bá bí bá lò ó kọ, ẹ̀dá kò gbogbo lé tí bàbá fi lò ó kọ. Ṣé ìmọ̀ ọ̀gọ́ pẹ̀lú ó tí ọ̀gọ́ pẹ̀lú ó kọ, tàá lè

ومجنون وعدوان لكل المحامل ومجنون وعدوان لكل المحامل وَإِجْعَلُ يَا جِمُ مَنْ عَلِمْ حكيم ذو العلم جل Àwọn olùwà. Ẹgbẹ́ mẹ́ta ni. Ẹgbẹ́ tó jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ́ ti àwọn ajá ìlẹ́sìn lánàá. Ọlọ́run jíkẹ́ mi náà kú láíláí. Wọ̀lá ìbẹ̀ ni wọ́n bèèrè.

bí ẹ̀yin tí ẹ ti dáadáa bá wà dárántì ṣe àtàdúrà fún ìlànà àtúnṣe fún ìròyìn ní bá ti máa ṣe fún yín lọ kó dàbí ẹ̀ka tó ti ń bẹ̀ á máa ṣe fún yín lọ. bí ẹ̀fà ọlọ́wọ́ sọ yín dẹ́gbẹ́ pé ẹ máa jà sí ni pé ọkọ̀ tèmi ni wọ́n lò lọ́dún. àwọn mẹ́fẹ̀ẹ́fà yẹ ìbọn òun ẹ̀ rà ọkọ̀ tó wá yẹ ju mẹ́ ọkọ̀ tó wá ọkọ̀ tó wá yẹ ju wá àti parí ẹ̀ wá wá ọ̀rẹ́ pàtó yẹn kí àwọn adájọ́ wà nínú ẹ̀ wọ́n máa wí ah, á ẹ̀ ẹ̀tọ́ bá wà wá ọ̀nà ẹ̀mọ̀ye fún ikọ́ wá ẹgbẹ̀rẹ̀ mi bẹ̀rẹ̀ ọ̀gá ìbẹ̀rẹ̀ sọ àwọn jẹ́rẹ́ ti jẹ́ ń táwọn èèyàn máa tó bí ìsí wọ́n mọ́ lọ́lé kéwú pé ẹ̀ ń jẹ́rẹ́ ti pàtàkì láti ẹni tẹ́ yí máa kẹ̀rù iṣẹ́ òye ẹwọ lé jẹ́ ń pé ẹwọ ọ̀jẹ́ ń bọ̀ ẹwọ máa lọ ìmọ̀ ọkọ̀ ọba àwọn iná ní kọ́lọ̀ ti bẹ́ẹ̀ tí ẹni tí ń bẹ́ ń sí ọ̀pá tètè dé ọlọ́ọ̀bẹ tí ó ti wá lójú náà wọ́. Nígbà ìmọ̀mọ̀ ọ̀yọ́ jẹ́ ìmọ̀mọ̀ ọ̀yọ́. Ìjọba ìjọba náà ti máa ń pọ̀ lẹ́ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹni ká ojú ẹni ká lójú ó lọ náà méjì lẹ́ẹ̀ka. Ọkọ̀ jẹ́ máa ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn kan ti ẹ̀rọ dáwọ́ ọjà lómi lòdì pé pé èmi ní bàbá àwọn bẹ ó yà bàbá ilé yìí mà ti jọ ilé láyé ètò ẹ̀fọ́ ẹ̀yìn ọlọ́run ní fẹ́ ń jọ lẹ́pẹ̀ àwọn tí ń jọ lẹ́pẹ̀ yẹn wọ́n kà jìnnàjì láti fún wọn ni kí ló ń ṣe wọ́n ọ̀pọ̀ ìmáàmù nílé ọ̀dọ̀ ìmáàmù náà ẹ̀yẹ́ ìbáwọ̀ pọ̀ ìjọba tó bá wọn ò ní kúrò lé wọn láyé bàbá yóò dẹ̀bí lówó lọ́n jẹ o bàbá yóò dẹ̀bí lówó lọ́n jẹ dẹ̀bí lówó jẹ <laughs> lówó ọ̀rẹ́ rẹ̀ máa lówó bọ̀ ní. ẹgbẹ́ra wọn jẹ́ pé àtọ̀fà ló ti lọ mẹ́ni tó ṣe nǹkan bá ràn lọ́wọ́ yẹ wọ́n ti gbogbo olówó ọ̀fà gbogbo olówó ọ̀yọ́ tí ò ṣe fẹ́ tó ṣe àmá. àyẹ̀ṣẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀bẹ̀ ó tẹ̀lé àwọn àgbẹ̀yẹ ọba tẹ̀lé máa ń fà wáyé ìlú ọ̀la pẹ́ta ti bọ́ọ̀lù fún ọ̀bọ̀ náà ni òkú ní kú méjì bọ̀lẹ̀ ẹ̀tẹ̀ náà méjì bọ́ọ̀lù àwọn ẹ̀tẹ̀ náà. alábàáṣe kí ni wọ́n pé wà alábà pé wà alábà pé wà. Kí ni arọ́lùmọ́ yìí? àpọ̀ kan náà kọ́ nípa oníwà máa yà kúrú Sáàbọ̀ ní bọ́yẹ̀ bọ́ ká níbi bọ́ sí ní. Àdá káwùmí yìí yóò sẹ́kì náà ajẹ́wọ́ wà yóò ti máa. Àdá káwùmí yìí yóò sẹ́kì náà ajẹ́wọ́ wà yóò ti máa. Àdá káwùmí yìí yóò sẹ́kì náà ajẹ́wọ́ wà yóò ti máa. Ọmọ yàtùká mọ́lọ́lá kan wọ́n mọ́ mọ́lọ́lá kan lọ́dọ̀ wáyẹ̀ kó bá ní ọgbọ́n ti yí ọba fi ọ̀dá rẹ̀ ọba ìsáwọn aláàtọ̀ yìí sí àwọn èèyàn rẹ̀ tẹ́lẹ̀ kó bá bà ní fún nùtẹ́kìnà ánírù nùtẹ́kìnà ánírù wọ́n bà díẹ̀ nùtẹ́kìnà ánírù wọ́n kò ní nínú lẹ́yìn tí ò ní yà rẹ̀ dà máa rẹ̀ jọ kórì máa rẹ̀ wà ń kálẹ̀ ọlọ́lẹ̀ fàájọ nínú wa pẹ̀lú rí àníyàn rẹ̀ jẹ́ ìwé ìtọ́ àmàlẹ̀ ìbẹ̀ lọ́rọ̀ àjọ pé wọ́n rẹ̀ máa pọ̀ bí máa pọ̀ ní máa pọ̀ ní kíbi lọ láńdì ìbọn ọ̀fẹ́ sílẹ̀ ní a máa máa yọ lọ́jà tí ó yẹ ní ìrọwọ́ jẹ jẹ́ ọ̀pọ̀ ọ̀rẹ́lẹ́ fà wá wọ́n lọ tó pa nọ́mbà nọ́mbà ràmàndàjì Àdára ti one, àdára ti two, àdára ti three, àdára ti four, àdára five, àdára six jẹ́wọ́n tó bá dàbá wọn bẹ́ẹ̀ nìkan tó ti parí ike wò lẹ́sí parí wà lẹ́sí tó tó máa ń lọ́ọ́ fún ọ́ kò ní máa fẹ́ náà fún ọ́ ní bàtà tó yọ bàtà lẹ́yìn. ọlọ́pàá ìgbọ́dà rẹ̀. wọ́n wá ní tààdà lọ kéwò àpá yìí. Báyọ̀ ni ìdí màtí lẹ́yìn lónìí á nìyí lẹ́yìn náà kọ́ wàbọ́ nínú ọdúnlọ ọ̀la ọ̀la ọ̀la ni ìmọ̀ máa ń dà. Ọjọ́ ọ̀la ogun jẹ́ àpẹẹrẹ, ogun jẹ́ àdẹ́sì rẹ̀ fún gbogbo àyè ẹ̀yìn, gbogbo létí àwọn onímọ̀ bá wà ààrẹ máa ń pàtẹ wípé ilé bàbá wa báyìí bàbá wa báyìí bàbá wa òbí jẹgbẹ bàbá wa òbí anú bàbá wa ìgbàlẹjẹkú bàbá wa mọtàlá bàbá alágbèmí ṣébí màlẹkọ bàtọtọ náà. Bàbá ìmá mú àtàdé ní ilẹ̀ bàtà ọ̀rọ̀ àti ẹwà. Lẹ́nu wọn kò fún wa, ọlọ́dí ayé wọn bẹ́. Ẹ̀dá kò kí ni á ti á ti lẹ́jẹ̀ bá kù sí. Ìyàtọ̀ bá a ìmọ̀ iṣẹ́ tí bàbá ń ṣe ní ìgbọ́nà tí wọ́n jọ lọ́nà àbẹ́ lópe nínú bàbá ìmáàmù tí wọ́n ma iyì ìmà ní bàbá ìmáàmù tó níwà mọ̀tọ̀ tí wọ́n níjọ́ kan mọ́yá bẹ̀rẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àbí wọ́n bá lọ sí kọ́lá bára bí wọ́n fẹ́ parí bí tí ó kà wá láyà ní bá ní tọ̀ àwọn ẹni kọ fẹ́ dáadáa wọ́n lẹ́bẹ̀ẹ́ tí ò déédéé mi ṣàgbéyàn ọkọ̀ wa wọ́n lẹ́bẹ̀ẹ́ tí ò déédéé mi. àwọn ẹ̀ma bẹ̀rẹ̀ ní pé tọ̀ ẹ̀rọ mi ní orí lọ ọ̀yẹ̀dẹ́ iná wo gbà bẹ̀ wọ́n ní ìlú ló kọ̀ o. Nyɛ b'a ta o do yóò kɔ, ɔba ta. ní abá bẹ̀rẹ̀ sí tó ń sọ fáwọn ẹ̀sìn tó máa bọ́ náà wọ́n ìdáwó ẹ̀ tó sọ́kọ̀ gidi ní abá ní bọ̀dá pé ní bọ́mọ fáwọn wọ́n fún àwọn ọmọ tó pé ọ̀rẹ́ àwọn nígbà ayé rẹ̀ tímátímá ọmọ rẹ̀ wá fẹ́ wọ́n ní àìsí ìsanwó àdáńtà yóò máa sọ láíláí ni gbogbo owó tí wọ́n gbàjọ pátá yẹn nígbà ní kódà nígbà tí ẹkọ bẹ̀rẹ̀ wọ ọkọ̀ tí ìlàmọ́lẹ̀ tí ènìyàn fẹ́ fọ́nowó ó yọ lábẹ́ mẹ́jọ náà ẹ̀kọ́dà pé ìnáwó àbàlẹ̀ wà tó kódà wọn náà dá bí owó yẹn ó yọ lánà bá mi sanwó bí mo ti fẹ́ owó lágbo ní òòsàn òdà àwọn àfà tó fowó lálẹ́ orí tẹ́lifíṣà fún àwọn àfà òkè ilẹ̀ àtàwọn àfà náà ní ẹ bẹ́ẹ̀ àbáwò sẹ́nìkan bẹ tí ò fẹ́ fowó lẹ̀ wọn ò sáàjì kó wọn tí wọ́n fowó lọ wọn sáàjì jẹun gbàdúrà kan lùkú pátá kó lẹ́ni tí ń lọ tìkọ̀tìkọ̀ bá fẹ́ sọ nìkan mímọ́ lọ́wọ́ pé ṣé wọ́n lọ àrùbẹ́ta ni àrùbẹ́ta wọ́n ní àrùbẹ́ta wọ́n ní àrùbẹ́ta wọ́n ní àwọn ní àrùn kan wọ́n tún lẹ́nìkan láàrú kéjì wọ́n náà wọ́n àwọn àrùn ẹjọ́ àrùn kẹta wọ́n ló ti ti wà ń na da ya kowa da ta kare na ba kowa da wani oto in ba ta gbàjọ pátá nẹni tó àná wàrà kò wọ́n máa wọ́n máa wọ́n mọ́ ọgbẹ́ ìmàlínà wọ́n bá fi wọ́n ní wá ní wọ́n bá fi ní أبي راسي عن ابن عباس رضي الله عنهما قال كان نفسا بن بحارث يأتي رسول الله صلى الله عليه وسلم ويجلس إليه ويسمع منه وينقل حديث أولى المنافقين فأنزل الله تعالى ومنهم الذين يؤذون النبي ونسبة ذلك wọ́n lẹ́nu gan wọ́n pè nápẹ́lú ọmọ àríkì nígbà tí wọ́n ròyìn rẹ̀ wọ́n ní jàdímà ni wọ́n léèyàn tó kúnra ni ó kójú irun rẹ̀ kò yàtọ̀ sí ara rẹ̀ náà kó ṣe kójú yẹn náà ni rẹ̀ náà kọjú kódà wọn ní inú bọ́ rẹ̀ wọ́n ní ọgbà ńlá ní ọmọ ẹ̀ wọ́n ní ní àbùdá tí ọba yọ náà kan ẹ̀rọ bí yàn bọ̀ والذي قال النبي صلى الله عليه وسلم من أراد أن ينظر إلى الشيطان فلينظر إلى نبتلى بن الحارث wọ́n yà ń sọ pé má bẹ́ẹ̀ rí èsì lọ́wọ́ ẹ̀ wò sí sáàdì kódà lọ́wọ́ owó nábútálì torí pé yọ̀dọ̀ náà kẹ́ bí ìgbà tí títà tó ń bọ̀ ni yà jòkó mo bá gbọ́ wà níbi lọ́dà tó ń bàtà ń lọ́dà àwọn ẹlẹ́gbọ̀dùn òun báyìí òun báyìí òun báyìí òun báyìí òun báyìí. ọlọ́run náà sọ̀rọ̀ àti ìjọba ọ̀yá ti jẹun lọ́sí ìjọba ọ̀yá. àìmọ́ àwọn ọ̀dọ́ ẹ̀dá bẹ́ẹ̀ tó náà tó náà wá sí náà ní pé wá bọ̀ jẹun bẹ́ẹ̀ pé ìyẹn ò lọ títí mọ́ tó pé àyíká yìí jára ẹjọ́ lẹ́nu yẹn náà ó náà ń gbọ́ fúnra ẹ̀ láàbí láàbí láti kọ́ yìí ìlú abẹ́bẹ́ ní ìwé yìí àmá ìwà àmà náà àtúnlé rẹ́ǹjẹ́ rẹ́ǹjẹ́ ti jẹ́ náà. àfìṣe pé mi. bí lọ wọ ẹ wọ́n ti láwọn ẹ̀dá láta bẹ́ẹ̀ ìgbẹ́ nínú wọn tó padà tó lókè yá èyí èdè ń dẹ́yìn àmọ́ bá dà. ìdí ń bẹ́ nínú wọn lórí ìlú ìdẹ́jẹ́ ara wọn jẹ àmọ́ orí ara ẹ̀mí ìdẹ́jẹ́ lórí lọ́dọ̀gbà àwọn àwọn tí ń gbé ìjọba pé àgbàwá ní lóòrùn wọn àti ìgbàlẹ̀ òní ọ̀rọ̀ ìbìnrin kìnnì ní bí wọn ọ̀fẹ́ ni gọ́ọ̀fẹ́ wọ́n ọba ìlódó òṣìṣẹ́ bàtà wa dàmíà dàmíà ẹ̀rọ ẹ̀rọ ibi ńlá tó ti wà lọ́wọ́ ní gbogbo ti nǹkan gbogbo ẹ lọ́rùn yẹn bí ara ara ìdílé àbí nǹkan ni wọ́n ti jẹ́ wọn. ṣé bàbélé ò ti dà gẹ́gá ní ìdí ọ̀dà. ó tó ń dà lọ. ó tó ń dà lọ. bàbélé náà tó nì. gbogbo túnà túnà túnà túnà túnà tí ò ti yẹ má bàbélé náà tó nì. ẹ bá àtàwọn bá ń dọ́nà àwọn ọ̀rẹ́ wọn wọ́n sọ fún yàgbé níwọ̀n mẹ́wòó ni ó ẹ pàdé wáyé rẹ̀ kí á lọ gbé ti dáadáa ní màá lọ́rọ̀ lọ́wọ́ àti ẹ pàdé ìjábà yẹ ọjọ́ ìjábà yẹ. wọ́n lẹ̀ sí òwe ní lè fi ẹ lóṣù Mo ní àwọn àbá àgbèrè wa. Bàtẹ́lẹ̀ ni ọ̀yẹ́ ní epo ohun. Irú ẹ̀dá wọn lọ́wọ́ rẹ̀ bí ìjẹ́ ń gbé àrẹ́bí lọ wọn. Wọ́n ní òní o, yọ́dọ̀ máa gbé ọ̀rọ̀ àti bá àwọn mọ̀nàbìkì ẹgbẹ́ rẹ̀. Wọ́n jọ máa ń fò. Tí wọ́n náà bá jẹ́ wé nígbà lọ tó wọn. Bẹ́ẹ̀ وذكر القرطبي اجاكو اجالو حتى عباس قال ابن عباس قال ابن عباس رضي الله عنه قال ان جماعه من المنافقين ذكروا النبي بما لا ينبغي من القول فقال بعضهم لا تفعلوا فاننا نخاف ان يبلغه ما نقول فقال الجلال بن سويد بن صالح بل نقول ما شئنا ثم نذهب اليه ونعرف أن ما قلنا فيكبر قولنا إنما محمد رسول سامع فنزل هذه الآية أهو أعطاك إني قرب أن يرسوا هو أهو جماعة كان المنافق أي وقتا جماعة المنافق نبي من جماعة الله في جائمة المنافق وانت ربا نبي من جوة دوخة وانت ربا apákan ní pè ẹ máa ti bá ọmọ o lọ́rọ̀ o àwọn tí pẹ́lẹ́ sí rẹ̀ o tẹ bá sọ wọn lè gbọ́ yóò lè ju wàhálà o ẹnìkan kéjà láàtù ọláyà ní kìnìún ọmọ bùnà sùwẹ́ ìdí ń jẹ́ ọmọ sọ́mi tó ní ẹ̀dá àwọn sọ́nà abẹ́ sọ tààrí yẹ́ ọlẹ́rẹ́ sọ̀rọ̀ olùkà ojúnú mi tààrí ẹ bá ti wọ́n ni gbọ́rọ̀ dùn mí kẹlá mi rí annáwó lè sàdáwù zakao ولا تعمكم في الأمور بل هو السليم لقلبه سريع الاقتراض بكل ما يسمع فلهذا سموه بأنه هذن كما أن الجاسوس ìtọ́gbà bídá yìí. Wọ́n ní ń ta alábàá lábẹ́ ọ̀rẹ́ yìí. Gbọ́njá ń sọ yẹn ti ń bẹ lábẹ́ ẹ̀mí bẹ́ lẹ́nu wọn lọ́rùn lẹ́nu wọn ní o, wọ́n ní ànábí ò ní zàká o, kò ní ká kájúmọ́ pérépéré wọ́n yóò ní. wọ́n ní kò ní kábí owó nílẹ̀ pé ẹ ń sọ báyìí yóò ṣe báyìí wọ́n yóò ní. wọ́n á ní ẹ̀mọ́ ọ̀daràn lóhùn o wọ́n lọ báyìí báyìí ní wọ́n fi ká lẹ̀ ní wọ́n fi kọ́rọ̀ tí wọ́n dà gbó wọ́n ní báyìí ẹ̀mọ́ ọ̀daràn lóhùn o wàtẹ̀lí ìmọ̀lẹ́kọ́lì ni ànábì lálàáfíà lọ́kàn ọlọ́jọ́ kan kí a ní ò bá lọ kí n bá dá ìlọ kan kò ní ma fẹ́ ìjà ń dà ọ́. Bébí ó tàbí òun ìjà ń yà. Ó mà fi gbé lọ ní Jẹ́dà. Àìdájọ́ ọkàn náà ní bí àbòyí báyìí àbòyí báyìí lójó kàdá ní ọ̀bá kan. Ṣẹ̀rí òde ẹ̀fẹ̀sẹ̀rá ẹni tó ẹni tó dùn ó gbàgbé ànábì lẹ́nu wa lọ́hùn. Ẹgbẹ́ pàdé gbọ́ nǹkan báyìí ti gbàgbọ́ ìdókè dópa náà dábẹ́ pè ní kùsìnà kùsìnà tí a ń bí ní òní pé gbogbo ara ẹ̀ lè bí gbogbo ara náà sì ní fi ń ta ọ̀rọ̀ mo jọ̀rọ̀ pé wọ́n pe àwọn tí a máa ń fi tẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n máa ń tò wọ́n ní àìnù àìnù àìnù gbogbo ìjà fi ń fi tẹ́ nìyẹn ojú ni ń tẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ojú náà ló máa fi wò ó yóò bèrè àwọn àlùfẹ́sẹ̀lẹ̀ wọ́n lè kọ̀ kán lẹ̀ yóò tó kù náà yóò àwọn oúnjẹ sí yóò tó ká lẹ̀ ń padà bọ̀ ní ayégbà tí tẹkinọ́lọ́jì ti tẹ̀síwájú báyìí àìmọye àwọn ẹgbẹ́ ìdì ní wọ́n lọ yọ sí wọ́n jọ máa mú bẹ́ẹ̀ lòun wọ́n lọ dìbò náà ti fún yà níye ọkùnrin náà lọ bíbú ilé yìí ó ti parí dé ìlú níbi kan nìyẹn wọ́n ti ní àwọn ọ̀nà míì jẹ́ gbà wáyé ìwà lọ́rí léèyàn ti jẹ́ nìyẹn tàbí ní wàbá. التفسير والبيان ومن المنافقين قوم يؤذون رسول الله صلى الله عليه وسلم بالكلام فيه ويعيبونه فيقولون هو أذن سامعة يسمع كل ما يقال له ويصدقه فمن قال له شيئا صدقه ومن حدثه صدق فإذا جئناه وحلقنا له صدقنا يقصدون بقولهم أنه سليم القلب سليم الاكتراج بكل ما يسمع دون أن يتدبر فيه ويميز بين الأمور وذلك لأنه عليه الصلاة والسلام كان يعاملهم بالظاهر ولا يكشف اسرارهم iná àwọn ọ̀làríkè àwọn akọ́ àwọn èèyàn kan bẹ̀ jẹ́mọ́ jẹ́mọ́ ní àwọn èèyàn lára jẹ́mọ́ ní ànábì lára pẹ̀lú ọ̀rọ̀ wọn wáyé ìbúdà wọ́n ti máa ń wọn bù wọ́n máa sọ pé ó wà lóhùn sáà nìyà etí mi jẹ́ ọgbọ́nà ọgbọ́nà sáà gbogbo ń tẹ́lá sọ ní máa ń gbọ́ wọ̀ṣẹ̀ bí kò sì máa ń bà lè dòdò. Bàbá ń kọ́ ẹ̀ láwùjọ pé ẹ̀ á sọ dáka o, ẹ bá sọ̀rọ̀ bá nàbí yóò gbàgbọ́. Wọ́n máa ń adẹ́ta o sọ dáka o, ẹ bá sọ̀rọ̀ fún yóò gbàgbọ́. Ẹ bá ti á bẹ̀rẹ̀ ọ̀rẹ́ bá sọ pé òbí bá ń wo ta sí fún àfún yóò gbàgbọ́. Ìdáhùn pẹ̀lú tí kò kẹ́ sì kí àmì sọ́jọ́ pé wọ́n á fi nira kan ìtú ẹni pé káà máa dojú wa lọ ẹni tí bá wàá kọ̀ọ̀kan náà mà ó náà mà pé àìsègbè ọ̀hún èyí tá máa fi lọ sí i wọ́n ní kò ní bá a ti máa ro ọ̀rọ̀ bá a ti máa yí ọ̀rọ̀ owó wọn lé òní lẹ́nu wọn lọ́hùn-ún wọ́n ní kò ní máa bí a ti yẹn jọ́ ọ̀rọ̀. wọn ò sì sáà ní bá wọn ń bá àwọn pẹ̀lú òde òde ni wọ́n òde ni wọ́n bá wọn ẹ òde nítorí ń bá àná ni wọn rò pé ó lè ti ní ìsìn àtàwọn ní ti kó dénú ọ ọ̀ká ọ̀ ní ọ̀ká ọ̀ ó kú òun bá lò wọ́n yẹ kọ̀kọ́ wọn pé ẹgbọ́ ẹgbẹ́ kan kò ní táì fún lọ́kọ̀ pẹ̀lú. ẹ̀ńtọ́ ní táì fún gàrí kò ní táì fún gan-an kò gabú ẹ̀dá kan èyí kan pẹ̀lú àwọn kan gbà tẹ́ bàtà kan mú lé pé wọ́n yẹ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ti ń gbọ́ lẹ́ka máa ń ká lẹ̀ ẹ máa ń kọ́rọ̀ lẹ̀ nígbà tí wọ́n wá ní ẹ máa ń ká lẹ̀ mọ́ ní ìsìn yìí yóò jẹ́ pé ìjọba òjijì bá yọ̀ ọ́ tẹ̀ ẹ̀ lò fún ẹ̀yìn kí ẹ máa kí ló dé ìtọ́jọ́ tí gbogbo ọ̀rọ̀ náà lówó náà ọ̀rọ̀ rẹ̀ kí ló dé ìṣe kí kí ní bá a ṣe. ọbẹ̀ kọ́ ọ̀rẹ́ ti kọ́ ọ̀rẹ́ ti kọ́ ọ̀rẹ́ yóò lọ́wọ́ láì sáré. bẹ́ẹ̀ bí gbogbo náà ká tẹ̀lé kò ní ìtumọ̀ yorùbá wọ́n ní àìdógbò tọ̀ sí ilé ọ̀pọ̀ díjú àti ètìjú ọ̀dúró tọ̀ sí i. Adéyájú ẹ̀ lè mo fẹ́ sọ. Kọ̀ọ̀kọ̀yájú lè mo fẹ́ sọ. Kábọ́ kálẹ̀. Kébí ká bá bàtà tẹ́lẹ̀ wọn jẹ́ ojú ẹ̀. Ṣé nígbà tí ó ìlò láburú yẹn, ajá tó kò fẹ́ràn jẹnu jẹ́ mọ́? Ọba Ayù, ọba Akọ̀yó, ọba Akọ̀yí yìí. ọ̀rọ̀ afẹ dáfẹ́ mẹ́wàá wọ́nà yóò ti ọmọ tẹ̀lé. ọ̀dàrà ọ̀dàrà ẹni tí wọ́n máa mo fi wọn yẹ ẹyẹ báwo lòlò ló ń nígbà tó bá àìmọye kẹsẹ̀tì ni wọ́n kà níwá àti wọ́n lọ rẹ̀ pílẹ̀ fọ́wọ́ kan nígbà tí ó ti di ayé lùjára báyìí pé ká lùkúndé kó jẹ̀dẹ̀ máa rí máa rí bọ̀ ní ìdí lọ́rẹ̀ bá láìpù ní máa wò àwọn ọmọdé lọ dá lọ dá níbi tí ọlọ́wọ̀ ní rí ọ àti tọ́lọ̀ òṣìṣẹ́ ní ọ̀sẹ̀ lọ dá nílẹ̀ láyé lọ́nà yóò gbà náà ẹ̀ẹ́dì mọ́ fẹ́ láti ti gbèjọ lọ́nà ni ọbẹ̀ náà láti ń dorí ẹgbẹ́ sí àná ọ̀yà ìjókòó wọ́n àpéjọ wọn àgbọ̀ wọn àtìlẹ̀kùn wọn ló mọ̀ bọ̀ sẹ́gbọ́n wí bàbá ntàdíkà gbé kẹgbọ́n náà nìyẹn o òun náà fún wa ní òun náà lórí àgbẹ̀ ẹ̀gẹ́ sí àná pé níbi oní wọn ti wọn níjọba yìí ni tó bá tó ṣe ń jọ náà òun ìfàfà Tọ́kọ̀tọ́rẹ̀ sí àwọn àgbà. Àwọn ọlọ́pàá wọn ló dé jájá o. Lé ìdá pé èdè pọ̀ bá lè bí yẹn lọ. Bẹ́ẹ̀ bá pàgbé tẹ́ bá rántí tẹ́ bá tẹ́ lágbà sí. Lọ́dún kan tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí bàtà tí yóò di ìdẹ̀bí ìjọ kejì tẹ́ wáyé àdéhùn sábà bí. Bíbà. Bíbà. Tẹ́ bá pàgbé tàná tí wọ́n torí ẹ̀wọ́ wà lè àbẹ́ẹ̀kọ́ yọ́nà wà lè àti ìmà ó ìpẹ́kọ́ yọ́rọ̀ ànálẹ̀ àfírí àwọn àlejò ẹwà wà gbọ́ èdè tó wá sí ìgbọ́ ẹwà gbọ́ ma ọba ní ọba ọba ọba ọba ní ìṣẹ́lẹ̀ ìlọ òjò gbọ́nà ọ̀lá ọ̀rẹ́ yìí rẹ̀ lẹ́yìn àpòkù jẹ́jọ́ kà lọ́dọ̀ lórí ìgbàlá tó wọ́n lórí olóògbé làákàyè ibi wọ́n bá àwọn tí ẹni làákàyè wà àwọn bá àwọn tí ẹ bá àwọn wọ́n ní màá ti jẹ́ pẹ́pẹ́ àhá ìlọ ọlọ́run lọ níṣẹ́ ìgbéjà ẹ̀bà ẹ̀wọ̀n ni ẹ̀dọ̀ bá yẹ̀nà olè rẹ̀ ẹ̀yí yẹ́ ẹ̀rọ bí ó ọjọ́ ọlọ́run lórí ẹ̀yí náà gbé ẹgbẹ́ àga dúnà níta ẹ máa pé ibi àfàdà pé dáwí ọkọ̀ yẹ kò ní bẹ́ẹ̀ o ti ẹgbẹ́ lórí ìyẹn ẹ̀ má bẹ̀rẹ̀ ìfojì yàn. ọ̀là ọ̀là ọ̀là ọ̀là ọ̀là ẹ̀rọ bá ẹ̀rọ bá ọ̀sìn wa. ṣé ọ̀gbọ̀n ẹ̀rọ ọ̀rọ̀ bá àti kírìmọ́ àná ẹ̀rọ ẹ̀rọ gílọ́tà yìí pẹ̀lú jíjọ ọ̀rọ̀ jẹ́ pé yẹ nígbà ilẹ̀ lọ́kọ̀ gígbà tó bá jẹ́ iná lẹ́sìn lọ́pẹ́ ti bọ́lá fún gbogbo onígbò dàbí ẹ̀ wọ́n kọ́ fẹ́ kó mẹ́ni ẹlẹ́ni ó kọ́ mẹ́ni ẹlẹ́ni àjẹ̀má sáwọn tó wà sí lẹ́nìí ẹ bá sọ pé alhamdulillah ẹ bá ń sọ ọ́ kí bẹ̀rẹ̀ báyìí pé gbogbo ẹ̀yin tí ẹ ju àwọn yáàfin rún lánàá